الحمد لله والصلاة والسلام على رسول الله أحبتي وإخوتي في الله سلام الله عليكم ورحمته وبركاته أرجوكم الله وترى عليكم كأسبقان ومحمد صلى الله تعالى صلى الله عليه وسلم كل ربكم غير ولي ní ayé àtàkì àmì ọlọ́run bá fi ó ṣe ẹ̀sìn ẹ̀ ní ìrọ̀rùn fún wa torí pé lásàdàlà nílà máa jẹ alọ́ọ̀lọ́ sàdàlà kò sí nǹkan tí ó rọrùn àti tọ́lọ́ bá ṣe ní rọrùn

ẹlẹ́sìn náà ń wo àwọn yẹn náà ní pé á tó ọlọ́run bá fún dúpẹ́ o mo dúpẹ́ o èèyàn kan náà ti gbogbo wa o àná tòmí jí àti tẹ̀sílẹ̀ àti fà ẹ̀mọ òun bá ti múra wa láyé àwọn àwọn ọmọ pé káàdì ọlọ́run táyé làwọn ilé mi táwa ní sọ̀rọ̀ tàbí táyé mi ẹ̀ táyé sọ̀rọ̀ ètò kò sí dáàbì mọ ọlọ́run ní ìjọ́jẹ̀ yóò jọ́jẹ̀ láyé pẹ̀lú àwọn kẹta náà kà ó jọ́rọ̀ ọlọ́run ó tún wá di pé yóò jọjọ lọ́jọ́ gbẹdọ̀ kíyà nù. lábẹ́ àgbọ̀dọ̀ kìtàbọ̀ náà súnà lẹ́nu sallallahu alaihi wasallam káà ń tẹnu mọ́ fi gbogbo agbánu. nínú sásùn náà sóra twenty four point yàrá àyà sixty three àtọ́yàwó náà ni ọlọ́run bá tó ti lọ ìlúkẹ̀ àlàáńdáwọ̀ ọlọ́run àyà kan àyà náà ni àyà wọ́n ní àyà yẹn àwọn sọ̀rọ̀ ń bẹ̀ ẹ̀kọ́ kọ́ bá ń káyà yẹn náà. nítorí náà nítorí náà kí àwọn tó ń yapa àṣẹ rẹ̀ ṣọ́ra. kí àwọn tó ń yapa àṣẹ ọlọ́run ṣọ́ra o. nítorí kí ìdààmú má bàa bá wọn. wọ́n yapa àṣẹ tànàbí sallallahu ta'ala alaihi wa sallam kí wọ́n ṣọ́ra o àrùn tó sí ibà fìtìnà torí kí ni. kí ìdààmú má bàa dé bá wọn. kí tàbí kí ìyẹ́ ẹlẹ́tẹ̀ lérò má bàa jẹ wọ́n. ẹ̀wù nǹkan fáyé àtọ̀tàmù ti dàrú báyìí torí à ń tù sí ìdàrún fífìnà bẹ́ẹ̀ bá gbọ́ nǹkan kan láyé inú gbogbo tọ́mù yẹn ń sọ káwọn yẹn lọ́n sọ ẹ̀ gbọ́ fífìnà torí Yorùbá ti àdọ́ọ̀tì wọ́ọ̀dù yẹn pé dákun náà fífìnà ní kó lọ́dọ̀ ni fífìnà yẹn sì ní ayé ló ti ṣẹlẹ̀ àwọn àdáyébùn àlè àbílẹ̀ ẹlẹ́tàlérò sóra twenty four ọdún ìpìtẹ̀ àyà sixty three àwọn àdáyébùn àyè àbílẹ̀ ẹlẹ́tàlérò lẹ́yìn wa sàbílẹ̀ ọjọ́ tí lọ́gbẹ̀dọ̀ kìánu kí ló fi dé ìyapa ànábì sọlọ́lọ́ ọ̀tàdà àríwọ̀sọ̀lá pàápàá jùlọ àti lópinlọ̀ ìyapa ànábì lórí gbogbo àlámọ̀ yìí tó bá jẹ́ sùn mo bẹ́ẹ̀ ní ìfẹ̀sán sí wa kí n tó lọ síbi tàfsírò àfọ àgbà tí mo dá pẹ̀lẹ́ kan kí èèyàn bá ti sọ láà gbogbo aládàádálẹ̀ kó máa kọ́ aládàádálẹ̀ onífẹ̀ẹ́ inú aláìmọ̀kànmọ̀kàn tán kó mọ́ra ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òtọ́ tó bá gbòdòdó yóò padà lónìí náà nínú ọ̀ràn Yorùbá yìí náà torí mo ti rà ní irú ẹ̀ tí wọ́n kú wọn pàpà mọ́ra pé wọn ò fẹ́ kán gbọ́rọ̀ lọ báwo kẹ̀kiri ni máa ń ṣe lọ́jọ́ ìyá ànábì ọ̀sọ́là bákàrà tó dá ànábì ìlú àrẹ ìsọ̀lá tó sàlà tó jẹ́ àkọ́kọ́ òbí ti ọlọ́run wọ́n máa fọ́ àwọn èèyàn pàpà mọ́ra pé ẹ̀sà rẹ̀ gbọ́rọ̀ gbọ́ ó nà ìdánbẹ́lẹ́ ni wọ́n ẹ bá ti gbọ́ owó sí lọ́nà àwọn alágbàdáyẹ̀ náà ò fẹ́ káwọn èèyàn kan gbọ́ nípa súnà ọ̀nà àti ti sàmẹ́lì sọlọ́lọ́ òkàrà sọ́là ìyẹn ń bẹ láwùjọ wa tẹ́lẹ̀ mi ìbá gbọ́ torí ẹ̀ mo máa ń sọ fáwọn èèyàn kí ni ó tó àwùjọ ìṣèwà láì àbúráwá fi là lọ kò zero amount of money téèyàn lè ní láyé tí ọkàn bá ti dáa ẹ̀rẹ́ kan rẹ̀ pé tó agbìyànjú àti bí bá bá náwó táyì wọn fà ní oṣù ọkàn ti bàjẹ́ owó pààyàn fisikálì lákọ̀ọ́kọ́ ìtàwọn ètò ká padà tọkàn bá dá ìkó yìí sọ lọ́wọ́ ìdára sọlá ìnà àlàyé náà fi ẹ̀jẹ̀sà dé lóga báyà tẹ̀lé kan bẹ lára ìgbà sọ́là sọ́là àgbẹ̀sà kò tóun bá dá gbogbo ara dà ìgbà pátá tóun bá ti bàjẹ́ gbogbo ara ti bàjẹ́ ara wọn yẹn kọ̀ báyà tẹ̀lé yẹn mọ́tìjà yẹn ó lọ́kàn tẹ bá fi kankan ní ìsìn bó jẹ́ sí ẹ̀ṣẹ́ táwọn èèyàn gbàgbọ́ ìgbàkan ẹ wá fowó sí àà èrò pọ̀ ìyẹn ò pé àkúrà ẹ̀ kì í tẹ́ àtúbà yìí o ẹ̀dá kan náà jáde mọ́ sọ wá fowó sí nǹkan mọ́ so yìí nígbà bá yá wọn padà lọ torí kan tó wá ẹ ti sọ fún ọ pé ẹja lọ gé tiwa ẹja gé tiwa sáàjẹ ńlẹ olówó lọ́wọ́ nù ara mú wọn nìyẹn ó yàtọ̀ sẹ́ni tẹ́ ẹ tọ́kàn ẹ̀ ṣe tí ẹ pé ọkàn ló gbé wá ìní wọn sọ wípé nígbà tí èèyàn bá ti sọ́lá tó dúró sí ẹ̀yìn mọ́ tó sọ pé Allahu Akbar ó bá wọn ti sọ́lá nínú Ramadan ó bẹ̀rẹ̀ sí yàn subhanallah wala hawla wala quwwata illa billah wọ́n bi léèrè pé kí ló ti kílẹ̀ ń ṣe yìí ọlọ́run ló pa wá láṣẹ kí tún lélẹ́yìn ọlọ́run ló pa wá láṣẹ àwọn àdéjọ àwọn àmúrò tó pọ̀ àwọn àlàáfíà rí mi ọwọ́ jẹ́ pé ọwọ́ gbógun tàwọn yẹn kí ló ti ẹ̀ bá wọn ṣe lé ìlọrin àti ilé yẹn nǹkan náà nǹkan yẹn náà sì lẹ́yìn ní ọ̀rọ̀ náà pé bẹ́ẹ̀ sì ṣe nì kéèyàn ó gbé sí ilé àtẹ̀wò kódà wọ́n bá dé pé ọ̀gá kan lè má gbẹ lábẹ́ ẹ̀ ọ̀gá yẹn ó ti sùn ní tòótọ́ ìpè kì í sọmọ tó wúlò ọ̀gá ní mú iṣẹ́ wá lọ́tú lọ́tú nùsùpánà lọ́tú kìnìyẹn mú kìnì lọ́dẹ kìnìyẹn.

ọlọ́run ọba kan tó ní oṣù ìpín yìí ó ṣe olùgbàtọ́ ọlọ́run èyí tó ṣe náà ó sì lẹ́yìn náà ọlọ́run ọlọ́wà sí wá wò pé le pé àwọn nígbà táwọn ìṣe ni ó sọ ní lẹ́yìn náà ó ní ìṣòro àwọn ìṣe àfa àwọn ọlọ́run ẹ sì rí pé iṣẹ́ ẹlẹ́ẹ̀sì millions ìlú wà láìra ní more than millions billions yẹn ń ti láyé ọmọ amẹ́ríkà ń gba Islam ó ń ṣe súnmọ́ kò lè kọ́ ọmọ France ọmọ China ọmọ Islam university ní Medina kò sí ibì kan láyé tá a wà yìí tí ó produce ọmọ ń bẹ̀ tí ó lọ ọmọ ń bẹ̀ kò sí ibi tó téèyàn ti gbà ní ìpínlẹ̀ láyé ìfáàtọ́ bá jẹ́ pé èyí ó sì ọmọ adáná ti tán àti sin ọlọ́run bá ní ilé ẹ̀kọ́ yorùbá ti ṣètò wọ́ọ̀d tó ń fi gíráfíìtì ọmọ púpọ̀ lórí pé ẹ máa padà ẹ bá wọn sáàtì sábà ayé àwọn twenty two ẹ máa padà lọ sáàyè yín ẹ ló máa pèsè sójú ọ̀nà ọlọ́run àwa mélòó la ríra wa ń tàbí ọmọ nàìjíríà mélòó lọmọ haúsá tó ríra wọn mélòó lọmọ yorùbá tó ríra wa ẹlòmíì dé padà ó padà sí square zero ẹ̀kàn kọ àṣẹ sínú ìwé ẹ̀rí ẹ̀ kò kò kò kò lápá ẹlòmíì padà wá jogun bàbá ẹ̀ níbi ìlànà àtakò kìtàbọ̀ náà àti súnmọ̀ àtàlẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ sọ́nà ẹlòmíì wá padà wá jogun jọ wọn òun náà ní kàlífà wọn lónìí tí a bá sọ fún mi pé mẹ̀dínlọ́tò rọ̀sùn inú ti gba ẹ̀kọ́ torí pé nígbà tá a wà ń bẹ̀ náà a rí pọ́pọ́ náà àlọ́ àpapọ̀ ọlọ́run fún sàtúnṣe lágbájá àbíkù wa ní orí tọ́lọ́run ìyẹn náà fojú hàn kápẹ́ ọkọ̀ tó ń gbà sí yẹn tó padà fáyẹ̀ tán ìtọ́nà wọn fi pa wá láti ẹ̀mú fẹ́ káńkà jáde yẹn. gbogbo àwọn mùsùlùmí kò sì gbọ́dọ̀ dá lọ sí ojú ogun ẹ̀sìn. nígbà tó ju ogun lè ká gbogbo kànáńdì ọ̀la ọlọ́run gbogbo gbọ́dọ̀ lọ lórí mẹ́lòó ni wọ́n tẹ́lẹ̀ ẹsẹ̀ síwájú. ìbású wọn kí igun kan nínú wọn. ìbású wọn. ìbású wọn ní kí igun kan nínú wọn. ẹ pẹ́ra yín nínú ìkọ̀kọ̀ ọ̀kan ẹ̀pínra inú ìdílé ìdílé jáde láti wá àgbọ́yé nípa ẹ̀sìn ilẹ̀bílẹ̀bí ẹni tó fàyàn kalẹ̀ káwọn lẹ́yìn lọ fún àìsókèlè ìsìláàmì káwọn lẹ́yìn lọ kọ́mọ̀ náà kí wọ́n sì máa ṣe ìkìlọ̀ fún àwọn ènìyàn wọn káwọn á fi mọ̀ sí ìkìlọ̀ fáwọn èèyàn wọn tó bá ti yá wọn tán torí gbogbo òun nínú ọbí ìmọ̀ gbogbo òun sì ní ọbí ogun nígbà tí wọ́n bá padà sọ́dọ̀ wọn bóyá wọn yóò lè ṣọ́ra ṣe ó sáwọn tí ò lọ bí ìmọ̀ wọ́n ní bùkátà sínú ẹ̀yẹ káyé wọ́n lè tòrò àtàkìyà nù so díútì yìí kò níbi wọ́n fún yàn lówó lórí ẹni tó bá lọ kẹ́kọ̀ọ́ ẹni tó bá fi ó ti dọ̀daràn ìyẹn lọ kẹ́kọ̀ọ́ Islam ló ìyẹn lè kọ́ carpentry kó ní no I don't I don't I don't like it mo fẹ́ business mo fẹ́ tarabọ̀ ìyẹn lọ kọ́ sẹ̀ríà kò wá ní pèsè síbẹ̀. Si ó ti di ọ̀daràn torí pé àyà yẹn amúrù ni wọ́n wà yàtọ̀tẹ̀lì òjò wà lè yún lèrò láàmùlà amúrù ni sóyè báwọn fáwọn ti pè fún wa wọ́n sì kọ́ alẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀mí àṣẹ ni àṣírí tó dojú ẹ̀kọ́ bò mí tó wọ́n pè é àbí wọ́n pè é wọ́n employ àbí wọ́n employ ẹ̀ ọ gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ sọ bó ti ìkáyé korò tó àbí kọ́rọ̀ ọlọ́run korò tó lé sí wọn a gbọ́dọ̀ sọ irrespective of èèyàn tí ẹ fẹ́ sọ fún àbáwùjọ tí èèyàn bá rẹ̀ wà lè yóò dìrò kọ́ọ̀mù ọ̀hún kọ́ọ̀mù tèmi tèmi sọ̀rọ̀ ẹni yorùbá òun àkọ́kọ́ ti máa láǹfààní àti sọ̀rọ̀ fún kọ́ọ̀mù mi ìran mi àbíjọ mi a sọ fún wọn wà lè yóò dìrò kọ́ọ̀mù ọ̀hún ìdàrọ́jà àwọn ìlérí tí wọ́n bá padà wá bá wọn ẹ̀rí kan làálà mú ní àdàrùn àwọn náà lè ṣe kí ni wọ́n lè gbàgbọ́ ilé ibi tó ń kéè sára wọn ò ní láwọn tí wọ́n lọ fún mọ̀lá lábòsí kọ́làdù kẹfìr rahimahullah ó ní rẹ̀ ní tó àmọ́ ládìyẹ lónìí táyọ̀ ìtàn ó ń bẹ nú àwọn olùmọ̀ tí wọ́n tún tẹ̀ láwọn tí wọ́n tẹ̀ láwọn sàhábà tó jẹ́ pé ọlọ́run ọba ò àlérọ́ àlérọ́ sẹ́yìn ẹ sì lọ sí nǹkan tí ò sàhábà tẹ bá ń tó tako ìdíbùn kẹfẹ́rẹ́ wa náà ń gbà lọ́dọ̀ àwọn tó tún gbà lọ́dọ̀ tó tóbi tó olóòràn tó gbà lọ́dọ̀ ànábì náà ni ọlọ́lọ́wọ́ sára sọ́là kí ni báwọn náà sọ̀rọ̀ fẹ́ ni wọ́n ní káwọn tí wọ́n ń yapa òbí sí ọlọ́run kí wọ́n kí ìsára lọ́lọ́run wí bá sì ní wọ́n náà dẹ̀rọ̀ ní kọ̀kọ̀ àbí gbangba sáré tó bá fẹ́ bá àwọn kan nínú àwọn aládàáda alẹ̀ tí wọ́n mọ̀ báwọn ń ṣèfẹ́ ní wọn láì ní jẹ́ kí n mọ̀ sóye wọ́n sì para mọ́ wọ́n sì sọ̀rọ̀ àdó ní súnmọ́ tẹ́ bá rí opportunity àti mix pẹ̀lú àwọn ẹ̀kan tẹ́ ń jẹ́ lárúbáwá tí wọ́n jẹ́ kí wọ́n bẹ́ yìí táwọn eléyìí wá wá sórí èdè nàìjíríà wọ́n sì para mọ́ wọ́n para mọ́ àti tó bá dé fáwọn àlejò tó fẹ́ bá wọn náà tó bá bí wọn náà wọ́n yín lókù. àǹtò sí ayé tí kò ní òbí yìí inú kẹfẹ́ ni wọ́n o fìtìnà nínú ọkàn wọn bí n kú ó lè sọ wọ́n di ó lè sọ àrùsí ìràhùn adáàbùn àlè àìsí dúníà bìkọ́tìlì bìkọ́tìlì àwọ̀hájín àwọ̀hájí àwọn àwòrán àlè àbí kí ẹlẹ́ta ẹlẹ́rọ sẹ́nu fún wọn láyé nípa pípa ó lè ṣokùnfà kú wọn ó lè ṣokùnfà gbígbé wọn mọ́lé ó tún lè jẹ́ pé àdáàbùn àlè ìyá ẹlẹ́ta ẹlẹ́rọ lọ́dọ̀ lọ́dọ̀ náà wá lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìí àná àwọn yóò wà paramọ́ kí wọ́n lè dán lẹ́rẹ́ ẹni tí wọ́n ń tẹ̀lé tọ́lá àti sànàbí sallallahu ta'ala wa sallam mi ò tí ì gbọ́ rí títí dòní tí mo ń sọ̀rọ̀ yìí ẹnu orúkọ oríṣiríṣi orúkọ táwọn wọn nínú orúkọ tó ń pè mẹ́sìn ẹnu ẹ̀rí Najimudin Madurudin eh, Saifullah pè mí mọ́

torí àwọn àǹsọ́ orúkọ kan nù àbáwọn ní àǹsọ́ wọ̀lá ìtàbà nínú ìtàgbésí ayé wọn ti sílọ̀ àti àbá ní Mẹdínà kò parẹ́ dò nínú àǹsọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni al-muhajirun orúkọ yẹ parẹ́ sóràtù ayé 117 ní sóràtù 17 eh, àìsọ́ orúkọ parẹ́ orúkọ mo máa ń ké ìbáwọn mo máa ń pàkíyèsí náà nípa pé ntòfà tó bí lẹ́gbẹ́lẹ́gbẹ́ títàlẹ́ ní àárín yẹn tó wá dogun lónìí lẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ti kọjá àlà náà wọ́n ti ṣe wá sí nípa ọtí orí ọ̀rọ̀ lẹ́gbẹ́lẹ́gbẹ́ èyí e, e, e, táwọn èèyàn fúnra wọn lọ́rùn pé báyìí náà lórí ọ̀rọ̀ tó kílíà tó kílíà tó yanjú mo máa fi orúkọ méjèèjì yẹn tí mo dá ìmọ̀ fi ṣe àlàyé ọ̀rọ̀ nígbà tó ìṣọ́ náà bá kú sọ̀rọ̀ náà dá rẹ̀ sọ́la àwa ní muhajirun àwa ní ọlọ́run ò jẹ́ kí ṣe wọlé ó fẹ́ wọlé ti ànábì rí lẹ́sùn sí gbogbo sọ padà lọ síra lọ́nà síra láàbàdà ìjọba kí ámbélé àwọn afáwà mo ní sọ ti mọ̀ ìtẹ́mọ̀ pé mùhàjírùn làwà àwọn àsọ́rù wa ń kọ́ sáà tí tẹ́ta ni àmọ́ kò pẹ́ láàrin ìtẹ́jú àyá ọlọ́búlọ́ọ̀kù lẹ̀kùn yẹn ó mì pé wọn àpò ṣiṣẹ́ ọ̀tọ̀ yẹn kó lẹ̀ tí a bá jẹ́ mẹ́jì mú dín lóòótọ́ afẹ́ wọn tẹ̀sí ìdájọ́ láàmì ìdí orúkọ yẹn pàápàá jùlọ nígbà táyé dáyé ó bá ń nǹkan kan ìjọba ọ̀rọ̀ mọ̀ásáfà kan ó dára fún àwọn akọ́ra wọn jọ wọ́n lè pẹ́ ní mọ̀ásáfà wọ́n lè pé jàmù ilé sàódì gbà pẹ́yẹ́ sí bọ̀dẹ̀ jàmù tẹ̀sí. sọ̀rọ̀ àwọn afọ́ àti ìṣẹ̀ wọn sáké sí ẹ̀tẹ̀lé kìtàbọ̀ lọ́wọ́ ẹ̀tẹ̀lé súnà sànàmì sọ̀lọ́lọ́wọ́ sáàrọ̀ sọ́là orúkọ yẹn kọ́lá ní ìtọ́jú orúkọ tó fa ìpínlẹ̀ àwùjọ wa ní orúkọ ẹ̀rọ àwọn ẹ̀mí jẹ́ kìí bẹ̀sẹ̀ ọ̀gá tó fa ìpínlẹ̀ ẹ̀mí táwọn èèyàn bá gbọ́ wà àkọ́ pé kí wọ́n àrùn ilé ìwọ̀n túká ó ní ìpinnu tára pé kán ṣe gangan náà ni wọ́n ń ṣe the name is irrelevant. torí pé àǹsọ́rí àwọn àǹsọ́rù ń bẹ pé ìran wọn ti gbẹ táyìká wọn ti gbé àwọn ìṣirò ń bẹ ẹ̀rọ káyà ìran wọn ti gbẹ. Ná ṣé ṣé ṣé ṣé ṣé táwà ni mo pé táwà ni eh, ní ìtẹ̀síwájú pẹ̀lú àdìbára láyé àjẹsìn mọ̀ táwà sọ́ra ti táwà sọ́ra tẹ̀sán dájúdájú ọlọ́run ti gba ìrònú pìwàdà ànábì àwọn muhajirun àti àwọn ọtọ orúkọ tó wọnú tó sáà àpò pé wọ́n ti jẹ́ mùhàjúrò ní àdán ti jẹ́ ọ̀pọ̀ pẹ̀tù orí táwọn èèyàn pẹ̀lú àwọn tí wọ́n á fi ń lòdì sí tọ́lọ̀ náà sọra wọn tí wọ́n ti sọra wọn ti di katapila tí ń wọ́ ẹ̀sìn ibi tí ibi tí sọ̀rọ̀ wà nìyí. ẹ bá ń tàbílẹ̀ tí wọ́n lọ síbi àpèjú òní náà ti sọra wọn di katapila tí wọ́n ń wọ́ ẹ̀sìn. àti àwọn tó tẹ̀lé àti àwọn tó tẹ̀lé ẹni àkọ́kọ́ ìṣòro lẹ́yìn tí ọ̀kan. àti àti àwọn tó tẹ̀lé tí ó tẹ̀lé ní àkọ́kọ́ ìṣòro lẹ́yìn tí ọkàn igun kan nínú wọn fẹ́ yí padà àmọ́ lẹ́yìn náà ọlọ́run gba ìrònú pìwàdà wọn dájúdájú òun ni aláàánú àsàkí ọ̀run fún wọn. ọlọ́run bá ròyìn wàlẹ̀ nínú sábà òun sì fáfẹ́ ọ̀sọ́rọ̀ àtẹ́tẹ̀ lánàá ìfọ̀sọ́lá nígbà tí ìnira dojú ẹ̀ tí wọ́n padà tán tẹ̀lé pẹ̀lú dada yẹn tí wọ́n tẹ̀lé ní tó fi jíṣẹ́ fún wọn. ní ìsìn láyé lónìí ẹ máa rí pé bíbíà bíbíà àníṣọ́rọ́ náà sàárà sọ́là ó ní mo fẹ́ yé ìran kankan ó ní mọ̀n áhàdàfà sí amòrìnà àdìsí méjì ló wà ní iwájú níbi àkọ́kọ́ ni pé áhàdàfà sí àdá kọ́kọ́ lọ nínú mọ̀nà amịrị àmàlà ẹ̀yìn tó bá ti fẹ́ kàfẹ́ ìpínlẹ̀kìrà ló wá ti máa ń rọ̀pọ̀ àwọn oníláńdó jìjìnà ó túmọ̀ sí pé ìyówù jẹ́ nínú iṣẹ́ nígbà tó wá ní kíra lẹ́yìnta àléyé amúrù nǹkan kan wá gbìn tó dáhùn pé násìkìrà ni kì í ṣe àléyé pé apá láṣẹ rẹ̀ dínì àṣẹ ẹ̀sìn ẹ̀sìn báyìí má ṣe báyìí tí ìṣèpá apá láti rẹ̀ ọwọ́ ọdún àádálù láyà ẹjẹ́ wa lọ síbi àdínsì ní ìtò wá dì mọ́lẹ̀ gan mọ̀nà àmìlà àmìlà àádá tàbí amúrìnà àádá ó ti wá di máa rí pa ẹni tó bá ṣe nǹkan kan tó ń mú nínú yìí sóyè fọwọ́ ọdún wọ́n ń yọ̀dọ̀ làwọn ọmọ kàdéfì lẹ́ẹ̀kan pé nígbà tó bá jẹ́ pé nǹkan wá ń sọ fún wa yìí pé ànábì ò kò kò kò wo tẹlifíṣàn sórí kò sì lo fóònù kò sì gun bẹ́yìn kò sì ṣe kíni kò ṣe gbá kò ṣe gbá kò ṣàwo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ni àwọn èèyàn wá fi ń justify nǹkan tí wọ́n ń ṣe tí ò bá tọ́lọ́mọba mu àmọ́mọ́ àmọ́mọ́ òwújọ́ ni àmọ́mọ́ òwújọ́ ni yóò mọ̀ ọjọ́ kan ń bọ̀ tó yẹ pé ẹnu yẹn ó dákẹ́ ọwọ́ wọn àtẹ̀tẹ̀ wọn ni ó mọ̀ sọ̀rọ̀ pé ẹ mọ̀ọ́mọ̀ ẹ̀ka ń wújọ́ ni ẹ̀ka ń wúlé gbè ni wọ́n ti mọ̀ látàyè torí mò ń sọ fẹ́nìkan mo ní nígbà tí a ṣe òkú tán kẹtún ní ọjọ́ ọ̀tún lálẹ́fẹ́ ti àdúrà àdúrà lápapọ̀ mo ní ọ̀kan tẹ̀ ń bẹ bá a ṣe sin òkú báyìí lọ́mọ ní bàbá ìmọ̀ mú pè mí èmi ti gbalé lọ wọ́n wá rán yàn wá kó yẹ kémi náà jókòó bàbá àmọ́mù tó tẹ̀lé wa lórí tẹ́ wọ́n ti tẹ́lé fún wọn wọ́n ti jókòó rẹ̀ ní pé káwa ta ló tẹ́ ti dé torí àwọn ọmọ ló ti bá wa lọ mo ní lọ sọ fún wọn wípé tí wọ́n bá bi ní ibi tí mo lè dáhùn mọ́ ni mo ṣe dé yẹn mi ò lè dáhùn ìtókù tí mi ò lè dáhùn ilé ìdí wọn pè mí sí yẹn positively mi ò lẹ́rìí fún un bá ń tàn padà sí bẹ́ẹ̀ náà mo sọ fún yìí tí sọ fún mi pé àjọ wẹ òkú ni àjọ sí òkú ni mo bá wọn gbẹ́lẹ̀ ní bá ń tò ìjọ kẹta torí rọmọdán rọmọdán náà ni wọn nítorí tí rọmọdán tó dé táfẹ́ táfẹ́ pé ọ̀túnla làwọn fi ìjókòó àwẹ̀ àmì ní àwẹ̀ jẹwẹ̀ mú ìjókòó délẹ̀ lọ́ba jáde mo ní.

wọ́n bára jẹ́ ẹ̀mọ́ wọn lé kí wọ́n bàjàn àwọn àfilé kí wọ́n làdúgbò ló bá kan tí omi fẹ́ máa bọ́ lójú àwọn àtàjọ́ ọmọ kéékèèké ńgbà náà pé áá ta ló kú fáwọn èèyàn yìí nígbà tó di àlàáfò mohammed rubin tó bọ̀ ewé agbada ni màlúù ti ń kú orí ẹ̀gbọ́mìlé orí agbada màlúù tẹ́ ń dún tẹ́sí ń dà sínú orí pọ́pọ́ọ̀sì lẹ́sẹ̀ inú agbada ni màlúù ti ń dákẹ́ tán màlúwà di ẹni èjì ẹ̀ta àwọn kà nírọ̀lẹ́ ọjọ́ yẹn a ti ka màlúù mẹ́fà òtún náà yẹ wa tó bá yẹn gbà náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà orí wa pé pé àìdá fún táwọn yẹn ṣe wà láì owó takola ẹkún tí ọ̀sán yìí náà ni a yorùbá Allahu akbar wala hawla wala quwwata illa billah kí là ń kà lọ ẹni tí ọwọ́ ajé sí ojú omi dídí à mọ̀tàbí ní àwa ìfẹ́ nínú tẹ̀lé ẹnà wo náà àkárù àwọn àkárù kan bẹ nínú ọ̀dọ́ mi tẹ́ tó mọ̀ lọ pé òru àkọ́kọ́ òru ẹ̀kejì kí ni ìyẹn parí lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ mẹ́sílẹ̀ òru àkọ́kọ́ mẹ́sílẹ̀ òru ẹ̀kejì mẹ́sílẹ̀ òru ẹ̀kẹta sẹ́kù sẹ̀mọ̀ pé látara pé à ń pè gbèsè ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nǹkan méjì wọlé òní ìlú tán lọ ń parẹ́ lọ ọ̀kan náà ní mẹ́fẹ́lá òru òní mẹ́fẹ́lá òru dọ́là nígbà tí ẹ rí àwọn èèyàn láti ìlú tẹ́sí ti wá tán kọ́ nígbà alukur'an táwọn òsè hakura lọ́pọ̀lọpọ̀ ẹ̀yàn hakura ìlú tẹ́sí ha náà tẹ́sí tí wọ́n kàwé yìí lọ́pọ̀lọpọ̀ táàrí wọn kọ́ ṣe tàwa gbé nǹkan mi wọlé nítorí wọn wá jí kẹ́ ẹ̀ sọ fún pé mẹ́fẹ́lá òru òní rákà mẹ́rin sálámà méjì ẹni tó lọ́wọ́ àdùn lálàáfíà tó lè kí mẹ́tàlá tó lè kí ogún kọ́ àrọ̀tùmù ẹ̀sẹ̀ lè wọ̀ fún ẹni tí ẹ wá fẹ́ dálágara ń kọ́ tó jẹ́ pé ó bá ti kí mẹ́ta tó kí méjì pẹ̀lú wípé tó ti parí nínú ọ̀sán ládàá ẹ̀wá ní ẹ́sẹ̀lá òru òní mẹ́rìndínlógún ni sálámà mẹ́jọ ẹ̀fọ́ ọmú yẹn. òun náà rọ́dún tó dàgbàdà lóyún àwọn àdìkáàrù òṣùgbòmíyà ń kọ́ ọ̀wọ̀lẹ̀ adúlíyà ẹjẹ́ àkójọ lọ́jọ́ sunday sunday àwọn míì mú tọ́ọ̀dẹ̀ ọmọọmọkan ní tẹ́rí bíbíà yẹn kan kan hun assalamu alaikum assalamu alaikum ọ̀dọ́ oníkùnrin láti gbọ́ àṣàkúrò lọ àṣàkúrò الله، àṣàkúrò الله، ọlọ́mọdé sọ̀rọ̀ sọ̀rọ̀ tàbá sọ̀rọ̀ ní ilé ẹ̀rọ jẹ́lá olùkọ́rọ̀ àwọn oníṣúná lẹ́nu tí ó kàdé lẹ́yìn tó kàdé tẹ̀lé tó kàdé tẹ̀lé lọ́dọ̀ òun bí àkàn ẹgbọ̀ ìlà ìlà ìlà ìlà Muhammadu Rasulullah ìsọ̀lọ́lọ́ àti láìlá ìlà ìlà àìlà ẹ̀mọ̀ ọgbọ́ àdánù fún òtún máa àdánù pé afáwà ní alimọ̀dínà wọ́n yẹn nàná bóyá tọ́pìkì àsúnà náà ni wọ́n yẹn nàná bó ti ṣe pàtàkì tó láti wá náà kú mọ̀ ká má sọ pé bá a ti bá nìyẹn ọ̀dọ́ mi tún pe àdánù lónìí nígbà pé láàáìláàílá in kí ò sí látọ̀ọ́lẹ̀ láyé kò sí àì láàáìláà ìlọ̀lọ̀ tó yé nìdí báwọn ọ̀dọ́ fi wọ́n jogún ẹ̀nù wọ́n ti jogún ẹ̀nù ọ̀dọ́ ní ìfẹ́ tí a ti gbọ́n kí nínú lára ẹ̀ kó fi bọ́ sójú ọ̀nà ẹ̀kọ́ ojú ọ̀nà ẹ̀mọ̀ gẹ́gẹ́gẹ́ òun náà tó ti yọ́ ẹ̀nà lọ́la ní kí èkó wá ti sọnù ìrọ̀ ìlú ọ̀fẹ́ rẹ̀ sẹ́wọ̀n tó lọ fún wa pọ̀ jù àwọn bàbá tí wọ́n ń lọ gan bàbá kan bí mọ mẹ́fà bàbá kan bí méjìlá sọ àti ìtàn ọ̀kánu ibi náà bá sálámù nípò míì lábẹ́ bídí àmì dípò kan sọ pé astaghfirullah astaghfirullah astaghfirullah ìgbà míì Allahumma salli ìgbà àwọn onímọ̀ ti bẹ̀rẹ̀ lẹ́yìn sálámù nípò míì ní mọ́síjìlù míì àsọ̀látò ní fásitì ní ọ́n sálámù báyìí Allahumma salli àwọn ọmọdé wà rẹ̀ ní mọ́mọdé ìrìn ìrìn ìrántí náà mo mọ̀ dáadáa nígbà kan sọ̀rọ̀ ìfásitì mọ́ngọ́lọ̀ fásitì mọ́ tí mo rìn tó mọ̀ tó rí bákan níbo mi wọ́n kọ́ lẹ̀ wọ́n ti gbéra ẹ̀ ẹni tí ò bá ti bá wọn pa bẹ́ẹ̀ kì í sára wọn ẹni tí ò bá ti bá wọn wí bẹ́ẹ̀ kì í sára wọn gbogbo ẹ̀ kò ló tẹ̀lé ara wọn ló wọnú ara wọn. ẹni tí ń ṣe bíbí àpòtábì wọn lè hà wá onífẹ̀ẹ́ ẹnu ni yorùbá jọ kórìíra onífẹ̀ẹ́ ẹnu ẹ bá ń wáyà yẹn nínú sọ́ọ̀tì ọkọ̀ ayé àfíìsì ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله kò sí ẹnìkan tó sọnù. ta ló ṣìnà kò sí. ju ẹni tó tẹ̀lé ìfẹ́nú rẹ̀. ìfẹ́nú ìkàrí kò sí. ọlọ́run béèrè kẹ́ lè dáhùn ìkàrí ni ọlọ́run sọ pé kò sẹ́ni tó ṣìnà ju tani lọ. ẹni tí ó tẹ̀lé ìfẹ́nú rẹ̀. tó tẹ̀lé ìfẹ́nú ẹ̀. láì ìmọ̀nà fún láti ọ̀dọ̀ ọlọ́run. kò sẹ́ni iṣẹ́ ìṣe yẹn fún alẹ́ rí ẹ̀ bọ́mọ̀ tó bá bèrè ẹ̀rí mú gbèsè pé àwọn èèyàn ń bẹ̀ ọ́ léèrè ẹ̀rí tí ò bá yọjú kíákíá à ń sọ fún ẹ pé á get back sí wọn à ń mọ̀ káwọn tí bèrè bèrè yẹn ń wáìsì wọ́n wá ju òdòdó àwọn ọkọ̀ àwọn olùmọ̀ yóò dọ̀dọ̀ tó náà bá lóun ò sí ni wọ́n provide ẹ̀rí tí èsè pé wọ́n mú látọ̀dọ̀ ara wọn sóye nínú ẹ̀ ó ní kùnìyàn náà حرم ربي ربي الفواحش سورة الأعراف آية 33 ọlọ́run bá mi ó ṣe gbogbo ìbàjẹ́ léèwọ̀ mọ́rán tó hàrọ̀ nílé àwọn ọmọ àbátan èyí tó pamọ́ àbí tó hàn. sọ pé ohun tí olúwa mi ṣe ní èèwọ̀ ni àwọn ìwà ìbàjẹ́ èyí tó fojú hàn nínú rẹ̀ àti èyí tó pamọ́ ìwà ẹ̀ṣẹ̀ ọ̀tẹ̀ ṣíṣe láìlẹ́tọ̀ọ́ bíbá ọlọ́run wá akẹgbẹ́ èyí tí kò ṣe tí kò sọ ẹ̀rí kalẹ̀ fún àti ṣíṣe àfi ti ohun tí ẹ ò nímọ̀ nípa rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ẹni tó kéré ọmọ pé ààtọ̀ ìbẹ̀rọ náà ọkùnrin sáàlẹ̀dì náà ló sọ gẹ́gẹ́ náà ti ṣe wípé tàwátà lórí ìjà yìí fàyínà jẹ́ àrídàwáyà àdúrà ẹni ó pòrò ní ìṣẹ́ tó bá dojú tó bá dú wa tó bá di academic eh, discussion ẹni ó produce tó sọ fáwọn ẹbí wíyẹn yóò máa wọlé ẹni ṣùgbọ́n gbàgbà tó ti sọ ẹ̀ dọ́kọ̀ ọlọ́ọ̀rọ̀ àgbà àfáwà kan ní lórí àdádálẹ̀ làwọn ẹbá napa òkè náà na òkè náà ṣe tẹ̀lé wọ́n ti na wọ́n napa àwọn máfà jókòó àwọn bára àwọn láwùjọ yẹn àwọn máfà jókòó ẹnìkan bá sì gún àwọn pé tí àwọn àlábì ò ìtàwọn yẹn lọ́rùn tán ìgbè tán lójú òkè tán ní ìgbè mọ́lẹ̀ bí àwọn àgbàfẹ́ àdéhùn lẹ́sẹ̀ tẹ̀sí sallallahu alaihi wasallam ní nígbà tí ń sọ̀rọ̀ bí dé àkáǹtì ọ̀rọ̀ ẹ̀mọ́ ní ìgbà sọ́lá ní tí ò sọ. wọ́n ní ó kàn wà wọ́n bíi pé ẹni ara ara tó ò fẹ́ràn lájú ni oríṣiríṣi àtìmọ́ táwọn èèyàn tì mọ́ lọ́wọ́ sí máa ń lọ sọ́lá pé ìyẹn pé ó ti tá à ń sọ yìí tá à ń ṣe ó gbọ́ ó yẹ kó bá a fara mọ́ bí bá ń bẹ láyé gan yóò ti àtúgbẹ sùhánù lọ àwọn ìyàkọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ àkó wọ̀ta ìlà ìyá pàtàkì lọ yẹ ká bẹ̀rẹ̀ ọlọ́run ọ̀tà mọ́sá kó bèèrè ká bẹ̀rẹ̀ ọdún fún fún wa kò sọ yá